kó lọ sílẹ̀. tọ́tọ̀ tó lásán oníṣẹ́ ni pé ọwọ́ dẹ àná. ọwọ́ ìdẹ́kùn ti bá wọn. ọmọ pọ́dọ̀ kìlú ń lọ gbé àrẹ̀ràn pa. kí láṣìírí ẹwà ẹ̀rọ mọ̀. the meeting is over kí lẹ́tí dúró ṣe out. bẹ́ẹ̀ mo ṣe yín ṣe ẹ̀yin sísá nílẹ̀ jẹ́fọ́ tí wọ́n. ọdẹ. sórí ìbọn tó dùn mí ni pé ó ò tó ń ṣe mí ò lè mọ bí mo ṣe ń feel and the only person that can feel my pain is Marvelous. ní kíni pains oṣù olóńgó sí. ṣé wàá jẹ́ kó yẹ pé once again once again má débẹ̀ o. once again kill you there. dígí o ẹ lè má láti fi sílẹ̀ fún mi ni. sórí dígí torí yẹn is my joy giver if you have to get that dígí then you will die.